àwọn oníṣẹ̀ṣe wọn lẹ́bi lọ́dọ̀ tiwa nítorí pé báwa ṣe júwe lé bàbá wa ni wọ́n ṣe bá júwe ẹ̀ ìwọ lọ sọ pé lórí burúkú náà ń lé bàbá rẹ ẹnìkan wá ní àwọn ọmọ lórí burúkú ni wọ́n ń lọ yẹn ìjà ló fẹ́ bàjá nígbà tó fi abẹ́ lórí burúkú wọn lẹ́bi torí pé dáadáa ẹ flashback kò sólógùn kan kò sí babaláwo kan tí ó fẹnu gbà níbi kò sí ní fẹnu bú Allah subhanahu wa ta'ala ẹ flashback wọ́n dẹ̀ fi hàn gbọ́ ayé pé ẹlẹ́bọ̀ làwọn wọ́n dẹ̀ fi pamọ́ ẹ̀ẹ́dẹ̀ ní bá wọn mọ́ṣáláṣí èmi ìgbó tó wá kírun wọn gan torí pé n tó ń ṣe òye n tó ń sọ òye a lè fọ̀nà mọ́ wọn ó wà nù sẹ̀ríà ìyẹn ń gbégún bọ̀ ń gbé wá ń gbé ó wà wọnú mọ́ṣáláṣí ṣe á lù ní àbá bomi fún yóò mú mi á bomi fún yóò mú mi ni á bomi fún yóò mú mi kì í jẹ́ pé á lù àbá sọ pé ìwọ mọ́ṣáláṣí ẹ̀ náà náà á bomi fún yóò mú mi ni wọ́n wá bọ́ ànẹ́bí ta ló kọ́kọ́ wo ilé ànábì àwọn àfààní àwọn kọ́kọ́ wo ilé ànábì mo rí fídíò kan àwọn kan sọ pé iṣẹ́ tó bá àwọn ṣe ojú sí ànábì lọ bá ànábì ò lè ṣe tán pé tó bá ànábì bá ń bẹ láyé ni iṣẹ́ tó bá àwọn ṣe kò lè ṣe ẹ gbọ́n tó wọn fẹnu sọ pa ànábì tí wọ́n gbà fáwọn ọ̀gá wádẹ̀ lórí ànábì wa gbogbo àbá wọn wọ́n kú lórí ànábì wa àwọn àfáà náà ni wọ́n gbé iṣẹ́ àwọn oníṣẹ̀ṣe àwọn náà gbé lárugẹ báyìí àwọn oníṣẹ̀ṣe wọn discover ara wọn tẹ́lẹ̀ wọn discover ara wọn àwọn àfà ló jẹ́ kán discover wọn yà á àti nǹkan ni wá ó lójú àfà ńlá tí ò gọ́ sábẹ́ wọn wọ́n mọ̀ wọn àwọn náà sì mọ̀ ọ̀rọ̀ wa ní eléyìí òkan wa àlá nìkan ló mọ̀ ní tábàlẹ́ dákọ̀ ẹnìkan sì ní òfẹ́ nìkan tó gọ́ sábẹ́ oníṣẹ́ sí mi ò mọ̀ because mi ò bá yẹn bẹ́ẹ̀ nínú sẹ̀rí àtọ́ nínú àkídà wa tábàlẹ́ kí mùsùlùmí lọ mùsùlùmí náà ní ọ́ nìyẹn lópin ìgbà táà láti bá ọ níbi ẹbọ àbí aburú kọ̀ọ̀kan nu ẹ wá já bọ́sibọ́sí gbangba lórí social media yìí ṣé ìlànà àfàbí wọn ṣe ń display ìṣẹ̀ṣẹ̀ ló ní ní social media ogun ẹni bá ṣe ń polówó ogun ọ̀sẹ̀ kan bẹ kí ni jẹ́kọ̀ lówó lọ́wọ́ tó bá fi lè gbẹ́ láàárọ̀ bá kó tó kóró dálé ọgbà mílíọ̀n ọ lọ fọ báńkì ni ṣé ó lọ fọ báńkì ni ìgbà mílíọ̀n tí bá wẹ́wà gbogbo tí wọ́n jọ́dọ̀ àfàdù ni olúkálùkù wá sálẹ̀ kankan mọ́ owó ni ogun oní mọ́ndé báyìí wọ́n ti jí báyìí wọ́n ti wá ogun lọ bí mo ti sọ̀rọ̀ báyìí sí báyìí ní tẹ́lómi kò sọ tó kó kalẹ̀ báyìí báyìí báyìí àwọn ọṣẹ ńláńlá ṣé wẹ̀ ó lè káyọ̀ lẹ́ẹ̀ báyìí ni àfààní ó gbàgbé ya hayi ó gbàgbé ya rozak ó gbàgbé ya latif kódà mi ìkànnì tó ń fa yálà bí fùgàn ó tún ní títún wẹ̀ mọ wá tilẹ̀ ní kọ̀rọ̀ yàrá wọn ìyẹn lè mọ sábúrú mọ gbé jáde ni o máa da orí búrú rẹ sínú kọ̀rọ̀ yàrá rẹ láàrin wa tó bá rẹ tó dá o kò kẹ́lẹ́ wọ́n bí mọ wá ní fìmọ̀ níbẹ̀ yẹn wọ́n wà bọ́ síta dáadáa wọ́n wà pa tètè náà ni wọ́n bọ́ ta ni wọ́n gbé yẹ pẹ̀lú àyè níta gbangba lórúkọ ànábì ànábì mùsùlùmí kì í ṣe àwọn oníṣẹ̀ṣe tẹ́yìn gbà sí ó tàbùkù àfà mùsùlùmí tí wọ́n sọ pé lóògùn ni ó tàbùkù wọn gan bọ́ bá tiẹ̀ ní máa bá yín kọ̀rọ̀ yàrá rẹ̀ kò kẹ́nìbọ̀dì kọ̀rọ̀ yàrá rẹ̀ kò kẹ́nìbọ̀dì láàrin wọn ti Allah subhanahu wa ta'ala nìyẹn gbogbo tẹ́ fẹnu sọ fídíò rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn lá tí wọ́n wù tán ọ̀rọ̀ tí wọ́n fi ń sẹ̀rí ọ̀rọ̀ yín náà fi ń sẹ̀rí ẹ bá mi ṣe àfihàn yẹn yóò káàkiri dájú ọ̀rọ̀ yín náà fi ń sẹ̀rí àwọn oníṣẹ̀ṣẹ̀ wa bóde kí ọba àwọn kan jù ànábì lọ àwọn sọ tí ò dájú Islam ẹ̀yin wá ń jáde kílẹ̀ fẹ́ dìbọ́n kí n bẹ́ẹ̀ èyí tẹ̀jẹ̀ ọkọ̀ sọ síwájú ńkọ́ kí lẹ fẹ́ debunk níbi ọ̀rọ̀ yẹn àwa rọmọ fún wa bùdó wa lọ báyà kúránì wa subhanallah gbogbo tẹ́ni kọ̀ọ̀kan fẹnu rẹ̀ sọ láyé níbi it has been written wọ́n ti kọ́ nígbà tó bá kù láyé wọ́n á fi yẹn báyìí iye àwọn èèyàn tó kó rí búbá níbi ọ̀rọ̀ ẹnu rẹ̀ ẹ fẹ́ trend bí ẹ bá ti fẹ́ trend náà kí lànà bí trend àwọn ẹ̀mí ọmọ fọdún sèmi kí náà bí trend àkídà yẹn àkídà tó sọ yìí hà ibùdó tèmi à àkídà tó sọ yìí hà ọ̀nà àlùwà tó ti trend nìyẹn tí àwọn wà tó ní olónìí olùsọ́ra mi làkọ́ni wọ́n ti trend bó ni wọ́n tí wọ́n bá lọ́wọ́ bá gbàdúrà sọ́ra mi dání wọ́n ẹ̀sẹ̀ ń gbé wọn síbẹ̀ ni àwọn ọ̀rọ̀ wọn wọ́n ti sọ àwọn tí àwọn tí wọ́n kọ làbá lónìí làbí sórí gbogbo tẹ́ ẹ sọ wọ́n èèyàn tẹ́ ń lérí torí pàdánù lọ́ba tó dá wa ẹ̀ gbàgbọ́ oògùn lẹ́yìn fi ń dá àfa gba ọkàn yìí sì balẹ̀ lórí ẹ̀ ẹ múra kẹ́kú lórí ẹ iná ìdàrẹ́ ti dàrẹ́ tẹ̀ ní iná ẹ̀ gbàgbọ́ kalimatu la ilaha illallah mo gbàgbọ́ la hawla wala quwwata illa billah àlùyà ẹ jẹ́ túmọ̀ gbóná fún gbogbo ayé ká gbọ́ pé kí ni túmọ̀ la hawla wala quwwata àwọn sẹ̀nsì wá discover àwọn pé àwọn náà lẹ́ gbójúlé àwọn náà wá jáde fúlé pẹ̀lú àwọn làgbà àwọn làgbẹ̀sẹ̀ àwọn ní gbogbo ẹ̀ lákùn dé inúkun wálé ẹ̀dì tó bá ń bẹ́sìn wọn lọ́jọ́ wọn bẹ́sìn wọn lọ kò kẹ́yìn ẹ̀ ń fẹ́sìn wọn sí fáàrí wọn wá dẹ́tì yín wọn wá bóde lónìí ẹ̀ fẹ́ dìbọn kè kí ẹ tó lè bọ́ wájú Allah subhanahu wa ta'ala gbogbo tẹ́ ẹ sọ pẹ̀lú fídíò yín yẹn ẹ lọ padà kẹ́ lọ tún ṣe gbogbo tẹ́ ẹ nu sọ ní fídíò yín ẹ lọ rìvásì ẹ túbá nù gbogbo tẹ́ ẹ sọ kẹ́ ti gbógun lárugẹ ẹ gbé lárugẹ torí pé ń mẹ́jẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ bá jẹ kọ́dẹ̀ túbá fadà kọ́dẹ̀ pẹ́ wá ẹkún bí orí bú ẹkún ẹ jáwọ́ náà àwọn ọlọ́sàn wa bóde àwọn ológun bóde wọn sọ fún pé ẹnìkan jọ ànábì lọ ẹ̀yin wa sọ pé no kájọ sọ pé no gbogbo bí tẹ gbógun dé wọn ẹ fà wálẹ̀ pé àti dáwọ àtúbà wọ àtètè mọ ẹni o àmọ́ ní ìṣe o la ilaha illallah ya latif ya razzaq nígbà yẹn ẹ ràn wọlé àwọn ẹ ẹ ṣe yẹ ẹ ń tara yín ẹ bá kú lórí ẹ ẹ jẹjọ níwájú wa gbogbo followers yìí pátá ẹlòmínì ìdí àmọ̀tán yóò ní one million followers ní sọ pé ó ní ọkọ̀ orí bú bó ṣe ní followers one million yẹn níbi ìsọkúsọ ọ̀hún tọ́ba tọ́ba pé gbogbo wọn gba wáàsí rẹ̀ bá wọn táyé wọn wá bá ìtàlùkì àmọ́ fi bàjẹ́ sọ́ọ́ ni wọ́n ṣe pọ̀ tó ìwà ló ṣe àgbákò gbogbo wọn ní followers ṣe fáàrí ìyẹn mi ò ló mọ̀ nínú nínú followers ìyẹn tí kírun àwọn tí ń kírun tí wọ́n tó ń sóògùn àwọn tí ń kírun tí wọ́n ń ṣẹbọ wọ́n kírun wọn lọ tọ́jà ilẹ̀ kí wọ́n síbẹ̀ náà kálà kó fi mọ́nà kó fa náà mọ̀ náà kó fi wá mọ́nà kó fẹ̀yìn náà mọ̀ náà àwa tá a mọ̀nà kálá mọ̀ dà padà sẹ́yìn ẹ mọ̀ lé àwọn yẹn lérí mọ́ bọ́lọ̀ ń bá kí ọmọ kúdúgbọ́ fọlọ́ ni wọ́n bọ̀ sórí sami ẹ̀dá mọ́ bẹ́ẹ̀ tọ́nà ti kẹ́yìn nu jẹ́ àwọn tí wọ́n ní ibiri suwakọ́ ìlókè àwọn yàrá ọba àmọ́ fọlọ́kì kò ká wa níta la kọ́ fún ẹnìyẹn ọ̀ọ́dẹ̀ ló lójú amọ́ tiẹ̀ àdìkà nẹ́bì onímọ̀ ní kájìbí lù wá bá ń pé gbogbo tí bá jẹ́ da nẹ́bì àdámọ̀ pátá bí ò bá ti kú láyé á sì kiri pọ̀ tó fẹ́ lò láyé nù gbogbo ẹni tí ò bá ti kú ẹ gbọ́dọ̀ rúbọn àyẹ̀mọ́ ti kú rẹ náà ó pọ̀ tó bẹ́ẹ̀ sí láyé ìwọ́n tó wáyé ní ìgbà pé ẹni rònú yẹ kọ́ ọmọ lókè sọ́wọ́ àjẹkù sọ̀rọ̀ nínú jọjọ tí ní gbogbo kẹ́yìn ni àfa àtúrò ní olówó ló ti rówó olówó ní wà é fáì olówó ló lọ ti rówó iṣẹ́ kí lọ́ọ̀ ń ṣe tó fi rówó bí ẹ̀ka wá ní sẹ́ẹ̀ tó bá tó wá ní mílíọ̀nù àti màkó pàtó balẹ̀ ọkùnrin asámọ̀ pé ibi báyìí ní iṣẹ́ o ṣùgbọ́n ó pa ibi báyìí ní iṣẹ́ o ṣùgbọ́n ó pa ìjọba lẹ́kún àníwọ̀ níbo lọ ti rówó tọ́ ọkọ lówó gbogbo ọkọ̀ tó tó dánwó lọ ti rí hmm? haram ọ̀pá yẹn ni